الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا أنه من يهد الله فلا مذل له ومن يضلل فلا هادي الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد إخوة الإيمان أحييكم بتحية إسلامية مباركة والسلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a sọpẹ́ fún olúwa ọba ọ̀gá ògo ọba tó ṣe pé látara àánú rẹ̀ ó sọ wá di àkókò yìí àkókò tó ṣe pé ó jẹ́ ẹ̀yìn àṣùbà òjò yọmọ tẹ́lúwíyá òjò tí àwọn alálàájì bẹ̀rẹ̀ iṣẹ́ hajj wọn ní ọdún one thousand four hundred thirty nine èyí tí ànábì muhammad sallallahu alayhi wa sallam tó ń ṣe ìjọ láti ìlú mọ́kà lọ sí ìlú mọ̀dínà ìkí àti kẹ̀kẹ́ ọlọ́ba ànábì muhammad sallallahu alayhi wa sallam kọlọ́ba ara ilé àwọn sáábì rẹ̀ àti gbogbo àwọn tó bá ti ṣe ẹ̀kọ́ sí tó fi di ọjọ́ ẹ̀san gẹ́gẹ́ bí ohun tí a ti ṣàlàyé fún wa nípa pé ọjọ́ èní òun náà ni àwọn alálàájì ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn gẹ́gẹ́ bó ti jẹ́ pé ó yé àwa náà pé wákàtí méjì gbáko ní sáúdí ni wọ́n fi ń jù wá lọ nínú bílẹ̀ ṣe ń mọ́ bílẹ̀ ṣe ń sùn aago yòówù tá a bá wà lákòókò yìí èmi pé aago mẹ́fà kọjá lọ́dọ̀ tiwa báyìí aago mẹ́jọ kọjá lọ́dọ̀ tiwọn bẹ́ẹ̀ àwọn ìlú kan ń bẹ tó ṣe pé a fi wákàtí kan jà wọ́n lọ àwọn ìlú kan ń bẹ tó fi pa àjọ ń lo àkókò kan náà àwọn ìlú kan ń bẹ tí wọ́n fi wákàtí kan jọ wá lọ àwọn ìlú kan ń bẹ tí wọ́n fi wákàtí méjì jù wá lọ àwọn míì sì jù bẹ́ẹ̀ lọ nínú àwọn tó ṣe pé a fi wákàtí jù lọ iná ní orílẹ̀-èdè Mali wà báwa ṣe wà ní aago tá a wà yìí tá a bá yọ wákàtí kan kó ń bẹ́ẹ̀ náà láago táwọn ṣẹ̀ṣẹ̀ wà bẹ́ẹ̀ náà ni àwọn orílẹ̀-èdè kan wọ́n fi wákàtí kan wọ́n fi ju àwa náà lọ bákan náà àwọn orílẹ̀-èdè náà wọ́n fi wákàtí méjì jù wá lọ nínú àwọn tó fi wákàtí méjì jù wá lọ ní Saudi wà Yemen wà Qatar wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn wà ìlú tó fi wákàtí mẹ́ta jù wá lọ òun náà ni Dubai wà gbogbo ìṣẹ́jú gbogbo aago tá a bá wà báyìí tá a bá fi wákàtí mẹ́ta kún inú ẹ̀ lọ ní aago tó lù nílùú Dubai bákan náà nílùú Malaysia wọ́n fi wákàtí méje gbáko ni wọ́n fi jù wá lọ. amẹ́ríkà tá à ń kígbe àwọn ń bẹ lójú oorun lọ́wọ́lọ́wọ́ báyìí tó ṣe pé wọ́n fẹ́ sùn kò sí ìpẹ́ odidi bíi wákàtí mẹ́fà méje náà la fi jù wọ́n lọ. bọ́lá wọn bá ṣe ṣètò ilé ayé nù almuhim àwọn alálàájì ti bẹ̀rẹ̀ ṣe hajj wọn láwọn ibi idnillahi ta'ala. gbogbo tí ò bá ti bá wọn bẹ̀rẹ̀ ájì wọn láàárọ̀ yìí ìlú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ọba ọkọ ájì ọdún ìfò ọdún one thousand four hundred and thirty nine ìjọ àníbà Muhammad sallallahu alaihi wasallam tó ti ṣe ìjírá láti ìlú Mọ́kà àti ìlú Madina ọjọ́ àná là ń pè ní yawmu nafr ọjọ́ tí àwọn èèyàn tí wọ́n máa tètè máa yára yára sáà lọ sí mọ́kà láti lọ síbi àjò ìdí wọn tó ní ọmọ ìyẹn pọ̀lì ọjọ́ táwọn èèyàn ti máa sá lọ pé á mo fẹ́ yíká jẹ́ ọdún rẹ̀ ṣe tó ṣojú mi mo fẹ́ wà láwọn tó ṣe ọjọ́ ọdún yìí wọ́n pe ọjọ́ keje oṣù gbẹ̀dẹ̀ fíjà wọ́n pe ní ọmọ ìyẹn pọ̀lì ọjọ́ òní wọ́n kò ní ọmọ ìtọ́rí mi yá ọjọ́ òní òun tó ṣe pé máa ń rọrùn fún àwọn ará mọ́kà láti pààrọ̀ aṣọ fún kàábà kí ló dé tó jẹ́ pé ọrọ̀rùn fún wọn ó ti níye àkókò tí gbogbo ẹni tí ọba ti ájì tí ó fi tọ̀ wá fò káàbà yẹn tí wọ́n fi gba mìíràn lọ tí wọ́n fi gba mìíràn lọ tí wọ́n bá ti gba mìíràn lọ káàbà ó ti dá yóò lè rọrùn fáwọn tí wọ́n yí aṣọ káàbà po láti yí aṣọ náà po àwọn bàbá wa máa parọ́ fún wa nígbà kan. wọ́n rí pé aṣọ tí káàbà máa ń wọ̀ látòkè sánmẹ̀ ní ti máa ń wá àfi ju à rárá o kò sí nídìí tó yẹ pé máa ń rìn aṣọ káàbà ó ti ní ti máa ń ràn ilé kan ní máa ń rìn lọ́tọ̀ ní Saudi iṣẹ́ tí wọ́n ní tó yẹ pé àwọn ni nígbò jẹ́ pé káàbá ní àtòru àtọ̀sán àti ìyálẹ̀ta àtọ̀gànjọ́ àti ìrọ̀lẹ́ gbogbo àkókò làwọn èèyàn ń tọ̀ wá fò rẹ̀ ṣùgbọ́n gbà tó ti pé títọ̀ wá fò wọn àwọn èèyàn dá lábẹ́ òun náà ní ọjọ́ òní ìta wà yìí gbogbo àwọn tó bá fẹ́ tọ̀ wá fò tó bá tọ̀ wá fò rẹ̀ léṣe tán lọ́gbà mí lọ́lọ́ tó fi wá jẹ́ pé ó ti níye àkókò tó gbẹ ní oṣù ọba ṣáàjì tí wọ́n fi tọ̀ wá fún gbogbo àbí rẹ̀ ó fi dá ẹ̀ta oró iná làwọn tí ó kù ń bẹ̀ àwọn oṣù lẹ́ta oró náà àwọn tó tó wọ̀n sí àwọn olè sí hajj wọ́n sọ wọ́n sọ káàbà àti àwọn tó tó wọ́n gbéṣẹ́ ẹwà yìí aṣọ àti àwọn nǹkan tí òun náà wá ní ọjọ́ ajíṣẹ́ rẹ̀ ó ti wá bẹ̀rẹ̀ fún wọn báyìí ọjọ́ ọ̀la máa ń pè ní yọmọ arọfa ọjọ́ kẹsàn-án là ń pè ní yọmọ arọfa oṣù èlé ṣèjà a ṣàlàyé fún wa pé a máa pe oṣù ní ní a sì máa pè ní yẹn ni pé háà yẹn fún fatia. wọ́n máa bá fún un ní wọ́sẹ̀ ní lókè yóò sì fún un ní wọ́sẹ̀ ní ìsàlẹ̀ méjèèjì náà la lè é wọ́n tàbí gẹ́gẹ́ bí èdè Yorùbá náà ṣe pé a máa ń pe ooru a sì máa ń pe èérí èdè lábáwá òun náà ti jẹ́ pé ọwọ́ náà ara wọn nù dòlè hijja wọ́n dòlè hajja tó ti fi jìlá láti bẹ́ẹ̀ ọjọ́ ọ̀la làwọn àtòrí ọmọ àròfà òjò àrọ̀fá èyí ṣe pé gbogbo àwọn alálàájì ayé òun gun àràfá níjọ́ náà ọ̀pọ̀lọpọ̀ máa ń lérò pé bóyá stẹ́ẹ̀pù kan ni wọ́n gùn lọ òkè rárá o òkè kan ní bẹ láyè ni wọ́n fi ń pè ní òkè yẹn ni wọ́n ń pè ní arọ́fà ni wọ́n fi sọ àyè yẹn ní arọ́fà àwọn olùmọ̀ wọ́n ní pé kí lè tí fi pe arọ́fà ní arọ́fà lọ́wọ́ lọ́dọ̀ wọn wọ́n ní pé nínú rẹ̀ òun náà ni pé lè tá àrífù bá dùn ní àbá àgbà lìnàrífù báàdọ̀nà báàdọ̀ gbogbo àwọn tó bá ṣe ájì tí wọ́n lè bá dára wọn mọ̀ tí wọ́n pè ní yóò mọ̀ àrọ̀fà ọjọ́ tó yẹ kí gbogbo wọn dára wa mọ̀ bí a àsọ̀bẹ̀ èkó nì wọ́n ti máa ń wí àsọ gómìnà Sokoto rè aṣọ kan náà làwọ̀ gbogbo àwọn tó ń fọ́n bá wà láyé lẹ́yìn àwọn obìnrin nìkan tí wọ́n túlẹ̀ láti jẹ́ pé kìí sásọ funfun làwọn wọ̀ ọ́ kí ló fà torí pé ògbó ara obìnrin ìhòòhò ni. ó lè jẹ́ pé aṣọ alálàájì fọkùnrin méjì náà ni yóò rò kan yóò pa kájà kan yóò kan yóò pa kájà yẹn ọ̀rọ̀ nǹkọkùnrin míì tó sú ẹ̀gbẹ́ kí òhòòhò yọ máa sílẹ̀ ìhòòhò ọkùnrin mọ níwọ̀nba ẹnu káwọn yòókù kẹsàn án gbé ọ̀gbẹ́ni bóòlù ajá ń sè yìí ṣùgbọ́n bí wọn ò ní wí bẹ́ẹ̀ fún kí ni wọ́n ṣe wọ́n sọ ọjà amóhùnmáwòrán ó jẹ́ kí gbogbo ẹ̀ lọ́lọ́run bá ti bá wa gbé wò ló ti bá wa yẹ̀ wò làwọn òfin ní aṣọ ìrọ́ọ̀mù kẹfà tó táwọn gbọ́dọ̀ wọ̀ tí wọ́n bá ti ń wọṣọ nílé wọn láǹfààní tí wọ̀ láti fi bo ìlú owó wọn láti lè fi gbòòrò owó tí wọ́n tó fi dókítà bá wà rí àwọn obìnrin tí báwọn ní ìtẹ̀lé àrọ̀bá báwa rí parí inú wọn tó wọṣọ dúdú àrí inú wọn tó wọṣọ pupa àrí inú wọn tó wọṣọ funfun àrí inú wọn tó wọṣọ yẹ́lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti lọ́sọ̀dọ̀ ń ṣe ọlọ́ọ̀bá ló ti wáyé bẹ́ẹ̀ pé àwọn obìnrin o ní àwọn sì gbọ́dọ̀ wọ ọ̀nà ẹnu pàdébí wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí bá ń bojú tẹ́lẹ̀ ò ní bojú ẹni tí bá ń fọwọ́ tẹ́lẹ̀ kò ní fọwọ́ láyè yẹn ó jẹ́ káwọn olùmọ̀ sọ pé a jẹ́ pé obìnrin ti gbọ́dọ̀ máa lọ ẹyẹ bọ̀ wọ́n fi wọ́n máa lọ láyè gbogbo ẹni wọ́n bá jóbe mùsùlùmí ó ti gbọ́dọ̀ máa lò ó bọ̀ lórí pé ó ṣe ọlọ́run sọ pé láyè ẹ̀ máa lò ọlọ́run bá bò yìí ó fi nílẹ̀ láyè yìí pàápàá jùlọ kí gbogbo ó lè bàjẹ́ àárọ̀ ọkùnrin táwọn ọkùnrin tí bá bọ̀ wá ẹ láǹfààní láti jẹ́ pé kẹ sẹ́gun òbí rẹ̀ wọ́n tún lọ tán kẹ tún sí padà ṣùgbọ́n pé kẹkọ̀ọ́ dí máa mọ̀ lò rárá ọlọ́run bá ti ó tú àwọn obìnrin lẹ̀ ní àsìkò jẹ́ iṣẹ́ ájì wọn. ọjọ́ tó tẹ̀lé ayá ọmọ àròfá tí wọ́n bá ti ń kò ní àròfá ìyá ni wọ́n máa lọ sí mùsùlẹ́dífà mùsùlẹ́dífà yìí ibẹ̀ ni wọ́n máa lọ lílọ tí wọ́n bá ń lọ a máa rí inú àwọn èèyàn tí ó yà á dé bẹ́ẹ̀ á máa rí àwọn èèyàn tí yóò pẹ́ débẹ̀. tó gbé lọ́rọ̀ pa ni wọ́n ti kírun dóòrà tá a sùn wọ́n kí papọ̀ lẹ́ẹ̀kan náà àwọ̀fá ni wọ́n ti ṣe ní jámù kọ́sì wọ́n ṣe ní jámù kọ́sì rẹ̀ ẹni pé wọ́n kí rákà méjì méjì wọ́n sì kí papọ̀ ètò wọn kí lórí ìjọba wọn sálámù báyìí wọ́n gbé ìkọ́ ọmọ asèrè náà dúró ni nígbà wọn bá ti kí tán tí wọ́n sọ wọ́n sọ tán wọ́n bá kó oṣù kan bẹ́ẹ̀ oṣù mùsẹ̀lífà mùsẹ̀lífà yìí a rí inú àwọn tó ṣe pé àṣálẹ́ ni ó dé bẹ́ẹ̀ a rí inú àwọn tó ṣe pé alẹ́ ni ó dé bẹ́ẹ̀ a rí inú àwọn tó ṣe pé káwọn tó dé bẹ́ẹ̀ ó di káwọn tó dé bẹ́ẹ̀ ó jẹ́ kó ń ṣe ọlọ́run ọgbọ́n sàlàyé pé gbogbo ògbà yóò tán bá tó débẹ̀ náà wọ́n tó fi mọ́gbé bá ti káyọ̀ gbogbo ògbà yóò tán bá tó débẹ̀ ibẹ̀ ni wọ́n ti kí mọ́gbé bá ti ibẹ̀ wọ́n ti kìlọ̀ ọ̀sán. sísan pé ẹni ọba débẹ̀ láago méjì òru báyìí náà lọ́sẹ̀ tó kí mọ́gúbì rẹ̀ àti ṣáì rẹ̀ yóò kí mọ́gúbì náírà mẹ́ta yóò kí ṣáì méjì nǹkan mọ́gúbì èyí wò òun ó pè ṣùgbọ́n mẹ́rin mẹ́rin òun ó jẹ méjì bá ṣe ń kí òun kálukú ìjọba kò sí ààyè pé láyé ilé ibi ọba ti ró ní oṣù n'i ní oṣù tílẹ̀ bá ti òjò ọdún ni bí òjò ọdún òun là ń pè ní náà òjò tá a gun rẹ fẹjọ́ bá mi òun là wọn ní dúró wọn ò ni náà ọjọ́ tá a máa ń gun rẹ lè ha ọjọ́ lásìkò ìyálẹ̀ta wọ́n ti ṣe yọ́mù náà yọ́mù lè hajj akbar ọjọ́ ajé ńlá òun náà ní mọ́júmọ́ tí wọ́n bá wà ní mọ́tẹ́lífà tí wọ́n wá ìtàjì tí wọ́n máa jẹ́ òyìnbó ìjọ ọdún lọ́dọ̀ síwájú ó ti wájú òjò ọdún táwa ń lọ ibi káàkiri ibi tó dákẹ́ máa pẹ̀rẹ̀ iṣẹ́ ńlá ni fáwọn alálàájì tí wọ́n ṣe dúró lára fàá pé òjò àràfà yẹn lọ́fẹ̀ẹ́ jọjọ ọdún lọ́dọ̀ tiwọn ṣe pé ohun tó ń kálukú mọ̀ láyé ṣe é máa fi bẹ lọ́hùn wọ́n fẹ́ yóò fi bẹ lọ́hùn yẹni pé ìhun téèyàn bá fẹ́ bẹ lọ́hùn ọba lé lórí nínú ohun téèyàn máa ń bẹ lọ́hùn ọba lé lórí ìfò bẹ lọ́hùn ọba lé lórí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tí mo sọ yíyàtọ̀ sọ́rọ̀ alákọ̀ọ́kọ́ alákọ̀ọ́kọ́ yẹn ní ìtìmọ́lù nínú ìtìmọ́lù wo ni pé tẹ́lómi ọmọ àmọ́ akọ́ máa gbọ́ yé pé ajẹ́pá lè fèsù bẹ lọ́hùn a lè rí ìsàngó bẹ́ẹ̀ rárá mo ti ń ta ìsọ ni pé kò sí ohun tá a fẹ́ bẹ lẹ́wọ̀n ọba fún pé kò ṣe fún wa òjò àrọ̀pá ilẹ̀kùn ẹ sílẹ̀ torí péjọ yẹn ni wọ́n jẹ́ nìkan tó ṣe pé gbogbo ẹni yòówù tí wọ́n bá ti pàkọ́ọ́lẹ̀ ẹ̀ná lórí rẹ̀ tẹ́lẹ̀ wọ́n wọ́n yọ ọkọ̀ lóòjọ́ àrọ̀fà ṣùgbọ́n lóòjọ́ ọdún táwa lọ ayíǹde ń bí yìí iṣẹ́ mẹ́rin làwọn alálàájì oṣù lójọ́ yìí iṣẹ́ alákọ̀ọ́kọ́ wọ́n jẹ́ nìkan tó yẹ pé wọ́n gé ìkẹ́ni ọwọ́ ẹsẹ̀ àtòrí àwọn obìnrin ó gé níhun tí ò ju ọrùn tí ò ju ọrùn ọmọ níka báyìí lọ lẹ́yìn wọn òbí èèwọ̀ ní kóbìnrin ọba àwọn ọjọ́ ọmọdé ọgbọ́dé àgbàlagbà o lẹ́yìn ìjọ ta bá ti bọ́ ọmọ obìnrin tá a ti fáwọn rẹ̀ níjọ́ keje yẹn èèwọ̀ ni kọ̀ǹdíṣàn ló lè yọ ọfà bóyá iná mu lórí bóyá ó ní tá ń pè ní dògbò gbogbo àwọn ilé yẹn ló lè sọ jẹ pé ó lè ti parí yẹn ṣùgbọ́n ọ̀yà wọ́n ní ọ̀yà yìí náà lọ ilé bábà wọ́n bá parí ọmọ obìnrin ìwọ ni nínú Islam wà ilà ń sọ wà á sọlẹ̀ Yorùbá o wọn ò fẹ́ jẹ́ kókò wọn máa ṣe bẹ́ẹ̀ kó fi irun tiẹ̀ lẹ́yìn tó fi wáyé pé kéwàá wá fi mọ́jọ́ hajj àtìkò tó ń ṣe hajj yẹn lóòjọ́ ọdún ẹ̀rọ bá jó bí ìdí ìṣe hajj yóò ra mú irun tí ò ju báyìí lọ yóò ra mú òun láǹfààní sí méjèèjì ṣùgbọ́n kó fa lọ́dà jù ó lè rẹ̀ kù ṣùgbọ́n kó fa lọ́dà jù ó jẹ́ pé ànábìyà Muhammad sallallahu alaihi wasallam kọ́ sàlàyé pé wàá fi mọ̀ lọ́ òlè mọ̀ àdèké ọlọ́run dákun bá ń kẹ́ gbogbo ẹni wọ́n bá fá orí wọn lóòjọ́ ọdún àwọn alálàájì wọn sọ ò ní sàrọ̀dà wà lé o kọ́ máa wo pé bá jí ń lọlé bábà lóòjọ́ ọdún torí bá nàbí sàdọ́ àfòmí rárá ọwọ́ kọ́ wọ́n sàdọ́ àfòmí àwọn tí ń ṣe hajj ẹni tí ń ṣe hajj ànábì ni pé ọlọ́run bá ń ṣe dáadáa fún wọn àbẹ́bí sọ́ọ́lẹ̀ mẹ́ta látara pé wọn àwọn àwọn aláwọ̀báwá lọ́kùnrin náà bí wọn àwọn obìnrin lọ́dọ̀ tí wọ́n ń bí lórí bí wọn àwọn obìnrin tí wọ́n a máa tẹ̀ wọ́n gbà tí máa ń pọ̀ jù ṣùgbọ́n irun àwọn ọkùnrin wọn bí wọn àwọn obìnrin tí wọ́n ń bí kò sí òtún rẹwà yóò tún fáìn gan ju tàwọn obìnrin obìnrin wa ń bí yìí lọ. bí àlejò ṣe ń sọ ọlọ́run dákun bá ń tẹ ogbẹ́ náà bá parí lóòjọ́ iléyà yìí lóòjọ́ ọdún yìí fáwọn alálàájì àwọn tàbí sọ pé wọ́n mú kọ sèrè nínú ya Rasulullah ẹni wọn bá rẹ ẹkùn náà kọ́lọ́wọ́n bó bá wa kẹ́ àlẹ́bí ọ̀dọ́ àwọn lóhùn kọ́ sọ ọ́ lẹ́ẹ̀mẹ́ta kó tó dìde kó sọ pé wọ́n lè mú kọ́ sèrè ọ̀dà àtàwọn tó bá rẹ̀ kó náà ó ti ọlọ́run bá wọlé ìyàwó mùsàlámà lọ́wọ́ rí i pé inú ànẹ́bí ó dùn ọwọ́ àbí ìlọ́wọ́ ànẹ́bí àwọn mùsàlámà sọ pé èyí tí ọlọ́run kí ṣẹlẹ̀ ànẹ́bí bá sọ wọn pé káwọn ṣàgbéyìn ọlọ́run fún àná nǹkan ibi tó wọn gbọ́ sanabi lẹ́nu o ṣùgbọ́n gẹ́gẹ́ bí àgbọ́yé tó lè yé wa ni pé ká sọ fáwọn obìnrin wa ní ọlọ́ọ̀ parí báyìí yóò ń tọ̀ wọ́n jí ọba àmì tó ẹ̀lọ́ parí yóò yí wọn la ọ̀pọ̀ parí wọn bá sábà nínú tẹ̀lé ayé wọn ojú jẹ́ kó ní wọn la ìyá musalama lọ́wọ́ apá níbi ìpàdé tàbá pààyàn láti ọ̀pọ̀ ọ̀sẹ̀ yìí. wọ́n bá ti lọ wo ṣe òun jọ sọ náà lẹ́bi ìṣẹ̀lẹ̀ áá nàìjíríà tó da ọ̀pọ̀ yìí. àlẹ́bí ó ti jáde báyìí ó pè ń gbà ìjámà yìí ó pè ní kíni Abdullahi tàlà ń pè ló ń gbà ìjámà bàbá àṣàn tó nínú àfẹ́síyá ni bàbá táǹpé ní bábí ń pàdé òbí òbá rẹ̀ rẹ́ńdẹ́ ní kíni o onígbà ìjàmà àlẹ́bí fóńgbà ìjàmà báyìí bí wọn àlẹ́bí ti pọ̀ tó torí tó bá ní yọ kàn ẹ́ léjìká tó bá ní ìṣẹ́jẹ̀ báyìí tó bá ní ìṣẹ́jẹ̀ báyìí yóò tún kàn ẹ́ léjìká ń bí tó bá mí síwájú yọ kàn ní ìsàlẹ̀ àgbọ̀n tó bá mí sẹ́yìn yọ kàn yín ọrùn rẹ̀ níbi tí wọn rẹ̀ pọ̀ sí dáadáa báyìí ló ti fóńgbà ìjàmà wọ́n gbàjá mọ̀ bá ti wọ́n bá ti bíléèdì bọ̀ bíléèdì tí wọ́n lè yàtọ̀ sí bíléèdì tí wà lónìí o ọba ti bọ̀ títí bọ̀ tí ó ti bọ̀ bá táwọn sáré wípé a ó sọ ọlọ́run bá ní sẹ́yìn àwọn ẹgbẹ́ ti pera wọn ni ọyá bẹ́ẹ̀ náà dé àwọn àpá máa mú un pé kéèyàn má máa wò ó pé ìmọ̀ràn olówó lè gbà lọ́wọ́ ìyàwó òun tí wíwèé rárá o ó lè jẹ́ pé àwọn ọ̀nà wọn tọ̀yìn sọ́nà ìdìbò mi akálàṣe kì í sí gbogbo ọmọ ọyàn obìnrin lèyìn máa ń tẹ̀lé tí ẹ bá ń tẹ̀lé gbogbo ọmọ ọyàn obìnrin èèyàn sọ ni ṣùgbọ́n èèyàn máa ronú sí ohun táwọn náà bá sọ ọ́ dà papọ̀ mọ́ ti tiẹ̀ náà ó sì máa rí tọ́sọ́nà ṣùgbọ́n kì í sí gbogbo ọmọ ọyàn obìnrin èèyàn máa ń ṣe o náà lèyìn máa ń tẹ̀lé alẹ́bíà Muhammad sallallahu alayhi wa sallam ó lo ìmọ̀ ẹ ìyàwó Ummu Salama níjọ náà ṣe pé òun lọ́wọ́ kọ́ fáàrí rẹ̀ ó tó di pé àwọn sábẹ́ nínú àwọn kan tí àwọn alálàájẹ ó sì ń bẹ̀ yìí wọ́n gé kánná wọ́n sì parí nǹkan yẹn lálákọ̀ọ́kọ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì lẹ́lẹ́ ni kí wọ́n pẹrẹ gbogbo alálàájẹ pàápàá nínú ẹ̀ ni wọ́n pẹrẹ ẹni tí òbí ṣe ní owó ẹran ọlọ́run kò tó láti rẹ o mo ní tàn kí ni tàn rẹ tó bá di ọjọ́ kejì ọjọ́ yẹn yọ bẹ̀rẹ̀ o. lọ́kejì ọdún lọ́kẹsàn ọdún lọ́kẹrin ọdún lọ́gbà ẹ̀lẹ́ta ní hajj yóò wá wá gbà méjì nílé tilka asharatun kamila ọlọ́run bá sọ ní sọ́ọ̀tù fakọ́rọ̀ tí yóò jẹ mẹ́wàá fẹ́rẹ́fẹ́rẹ́ yóò jẹ mẹ́wàá àwẹ̀ mẹ́wàá ní ìtàn pé تبعة إذا رجعتم lọ́wọ́ àtọ́jú nígbà tó bá débi nígbà tó bá sẹ́jú débi ìdíkà aṣáró tún ká nílá yóò wá padà máa jẹ́ mẹ́wàá yóò padà máa jẹ́ mẹ́wàá ẹni tí ò lẹ́yìn ẹni tí ó pa. alimuhim ọ̀pọ̀lọpọ̀ alálàájì ló gbọ́dọ̀ lẹ́rin papọ̀ wọn ti ṣe nírọ̀rùn kódà ìlú lè má fojú kan rẹ̀ láì jẹ́ ó lè má fojú kan ẹni rẹ̀ láì jẹ́ ẹnu pé àwọn tí wọ́n wà ní ìtajà èrè talábòsí táìpẹ́lẹ́ ọmọ nàìjíríà wọn kó kábàlì lọ́wọ́ ni ọlọ́lọ́mọ ya alálàájí dé pé kó owó rẹ̀ ń kọ́ lábọ̀ pẹ́rẹ́ owó lásán ní ọgbà ń jẹ àbó ti pa kódà wọn ò bẹ́ẹ̀ sọ pé tọ́ bẹ́ẹ̀ ṣe gbó alálàájí sọ ọ̀bá pẹ́rẹ́ rẹ̀ ó kú lọ́la o ọmọ nàìjíríà sọ fún yìí retí mọ́lákùn mo ti mo ti fẹ́ kú ti pẹ́tẹ́lẹ̀ rọ́ ní àbáyọ mo ti fẹ́ kú ti pẹ́tẹ́lẹ̀ rọ́ ní àbáyọ mo ń retí ẹ̀gẹ́ kó ti dé tọ́ba ìpá àbájọ kóra lẹ́sẹ̀ ni èmi gan rẹ́dí yóò kówó yóò kówó rẹ̀ sọ́kúnjábò rẹ̀ sọ ẹlòmí lè má rí ó lè má rí ó lè má rí ara rẹ̀ ó lè má rí wọ́n fún ní àwọn àwọn iye tí wọ́n ta àwọn ẹ̀rẹ̀ èyí tó bá wù ní òmù ní ọ̀tàwọ̀ rẹ̀ èyí tó bá wù ní òmù ní ọ̀tàwọ̀ rẹ̀ pàápàá jùlọ àwọn tó yẹ kí wọ́n bá ń bá international lọ òun ni ọ̀sán owó ẹ̀ fúnra rẹ̀ tó mọ́ àwọn tó yẹ kí wọ́n bá stéètì lọ kí wọ́n ti gbowó rẹ̀ papọ̀ wọ́n ti gbà tó wọ́n ti gbà ẹnu pé wọ́n wọ́n pé ẹni sẹ́ni ẹ bá ti ń gbé wọ́n wá bo kálukú pé ọ̀yá máa jẹ ọ̀yá máa jẹ wọ́n sì bá mú wá nínú tó ń wọlé wọ́n bá mú wá nínú tó ń wọlé alimuhem nínú sẹ́sìn àwọn alára jẹ́ òṣèlú nínú iṣẹ́ táwọn alálàájú ó ṣe lóòjọ́ ọdún òun náà ni pé wọ́n lọ sọ́kù wọ́n lọ sọ́kù jamora tó lọ apàbá wọ́n lọ sọ́kù ìsọ̀kù yẹn láti mùsẹ́lífà ni wọ́n sùn mọ́júmọ́ mùnẹ́ ni wọ́n ti lọ sọ o láti mùsẹ́lífà mùnẹ́ ni wọ́n ti lọ sọ torí pé lónìí tí wọ́n ń kó ní káàbà yìí kù mùnẹ́ yẹn náà wọ́n lọ mùnẹ́ yẹn ló jẹ́ pé jọ́kì láàárọ̀ ọ̀la táwọn ìgbà kò lọ sí àrọ̀fà látàrọ̀fà kò tẹ́lifà wọ́n ń jí láàárọ̀ tún lájọ́ ọdún báyìí lẹ́yìn ni wọ́n ti wá sọ́kù wọ́n lọ sọ́kù ńlẹ̀ sọ́kù yẹn lọ́jẹ́ lẹ́ẹ̀kẹta tẹ̀lé lẹ́kẹta ni wọ́n wá sí ìgbà lálẹ́ tẹ̀lé ní máa ń gbé e. kí ni kẹrin èyí tó wà ti padà sí káàbà wọ́n lọ sọ wa. àwọn àkọ́kọ́ tí wọ́n kọ́ tọ̀wáàfù lè kòdó tọ̀wáàfù pé mo present níbi tí a jì ọba ọwọ́ àmà ti pé mo wà nù wọn ní tọ̀wáàfù tó ń bẹ̀rẹ̀ láàárọ̀ ìlú òun lọ bẹ̀rẹ̀ hajj lọ́ba di òjò ọdún yẹn tọ̀wáàfù ta ni wọ́n lọ sí fẹ́jẹ́lẹ̀ kẹrin yẹn òun là ń pè ní ti fa àtọ̀ fa àtọ̀ hajj là ń pè ní inú sẹ́kẹ̀ ní kí alálàájì òṣè ló sọ ọ̀nà wa gbogbo ẹ̀kọ́ ni wọ́n máa ń ṣe kódà wọn tó máa ń ṣe fún kódà fún ìgbà mẹ́wàá orí pé àkàrí àjẹnàbó ni kódà bí ká sọ pé nígbà tó ti gbogbo àwọn tá a wí sẹ́yìn kó tó rí ẹni tí ọ̀bọ̀ parí rẹ̀ tí ọ̀bọ̀ gbé kánná rẹ̀ nǹkan kan pé wọ́n ti pọ̀ kó tó rí ẹ̀ẹ́tò ni kó tó kí ọ̀ nígbà ọ̀sẹ̀ tán kó tó di pé ọjọ́ nìkan tó ẹ tọ́ pẹ́rẹ́ ó tó di pé ọlọ́ sọ́kù ó tó wà lọ pé ní yá kì í máa ọ̀rọ̀ bí ìṣísọ́ mi péjé ń lọ kí n tètè kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀ o àpèjúwe rẹ̀ ni pé ká sọ pé ibi tó gbogbo àwọn nǹkan yẹn ọwọ́ abẹ́ padà sí òkè ẹsẹ̀ náà ti ti kú ti kú kó bàyà. ìwúdí wa máa ń fa ni pé pé ó lè yà wá jẹ pé njọ́ mi njọ́ nìkan ni àbá mi orí fífọ́ kí ẹ lòmí tàbí sísín kéèyàn kẹ́ máa sín kàtì ló fi jẹ́ pé ó ń ṣe ọlọ́run bá ti fún ìtẹ́ ọlọ́run bá ti iná láti mọ̀ tán lè yà àyà ni kì í ṣe tú láti o tó ọba lè sí njọ́ yìí tó ọba lè lè sí njọ́ kejì ọdún tọba lè ṣèjọ kẹta ọdún láti pé láàrin àwọn ọjọ́ yẹn lọ sí ọwá pé ọwá pé lè fa àlọ àyàfi obìnrin tí wọn bá yẹ pé àsìkò bẹ́ẹ̀ ni ó ní àìdọ̀ rẹ̀ òní máa lọ sí tọwá bò tí táìdọ̀ rẹ̀ fi dá òní máa lọ sí tọwá bò ọlọ́run ló ní kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sáwọn tó jẹ́ àwọn aṣáájú wa lóbìnrin bẹ́ẹ̀ kó ṣẹlẹ̀ sí ìyàwó Aisha ó ṣẹlẹ̀ sí ìyá wa umu salama ó ṣẹlẹ̀ sí ìyá wa hind ẹ̀hún náà ní umu salama bákan náà ó ṣẹlẹ̀ sí ọ̀kan náà ìyá wa níbi àwọn tó sọ rẹ̀. ìyá aisha wọ́n fẹ́ máa tọ̀ wáàfù lọ bó ṣe rí ẹ̀jẹ̀ oṣù rẹ̀ ẹ̀kún ló mú kí ló mú o ẹ̀kún kí ló jẹ́ ọmọ asokú alákọ̀ọ́kọ́ ni pé ìjẹ́ ọmọdé sì ń bẹ lára àyàwó Aisha torí pé eighteen years náà lọ́wọ́ àtàlẹ́bí fi kú eighteen years lọ́wọ́ àtàlẹ́bí fi kú yóò rí báyìí ní sọ́kò ìjẹ́ ọmọdé ń bẹ àdámọ́ obìnrin bẹ ájì tí mo ní í ṣe òun ni mo tún rédíò obìnrin ọba lè ṣe kẹta àbí ìgbà wọlé ọba bàrà ah, kí ló dé o ọba sàlàyé mo sọ̀tẹ̀lẹ̀ sí òbí tí wọ́n lọ́wọ́ ti kọ́ lákọọ́lẹ̀ gbogbo bànẹ́ẹ̀tì bàní ádámà ọmọ obìnrin ọmọ àdẹ́bí ádámà ọ̀dẹ́bí ọ̀sán. mo tọ́ yìí gbogbo láti ṣe bá wọn wọ́n má wá ọlọ́run o. àwọn olùmọ̀gbọ́ yóò bẹ̀ pé irun kánẹ́bí wí yẹn fún fàkìyà ẹni tó gbàgbọ́ yé lóbìnrin lọ́sọ̀ọ́ kí

tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó mọ̀ tẹ́lẹ̀ tó bóun tó wá ṣiṣẹ́ ayé ṣe tó fi bá ẹ̀rí ṣe ọba ẹ̀rí àlàádà rẹ̀ tó yẹ máa bàbá tí máa ń pè àlẹ́ àyíbọ̀ èyí jẹ́ nìkan tó yẹ kó jẹ́ ìgbà rẹ̀ èyí tó tún kún un kún lànà ìṣẹ̀ má ìtọ̀wá òkúlé ọlọ́run obìnrin tó bá ní àyídọ̀ ìdè kí yóò gbogbo nǹkan yìí fún òun náà máa ṣe lábáyé kan la ó máa lábáyé yọ máa sọ wọn kò gbọdọ̀ tọ̀wá òkúlé ọlọ́run ló fọ ẹgbẹ́ tọ̀wá òkúlé ìfáàtọ̀ yẹn tóun bèèrè èdè oṣù rẹ̀ kò ní ti lọ ìgbàtọ́ wá tó dá ó tó lọ sí ọba àtàrẹjọ kẹrin mélòó ó tó lọ sí tọ́wá kò lè fa àná ló tó lọ sí. ìjọ kejì ọdún a máa ń pò ní ní ọjọ́ kọkànlá kejì ọdún àlẹ́bí pé ọjọ́ kọkànlá oṣù bákan náà ọjọ́ kejìlá ọjọ́ kẹtàlá ikọ̀ kẹlẹ́ ìkejìlá ìkẹtàlá àlẹ́bí kó mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ ó pè ní àyàmú àtẹ̀sẹ̀rẹ̀ àyàmú àtẹ̀sẹ̀rẹ̀ àwọn alálàájì ọmọ àti lọ́sọ̀kù rẹ̀ nímọ̀ ọmọ àti lọ́sọ̀kù àwọn tẹ́ tí wọ́n máa ṣe nìyẹn wọ́n àti lọ́sọ̀kù wọ́n àti lọ́sọ̀kù iṣẹ́ ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta ìyanjú yẹn àwọn ọjọ́ mẹ́fẹ̀ẹ̀fà yẹn ọjọ́ ọ̀la ọjọ́ àràfà ọjọ́ ọdún yọmọ náà yọmọ hajjil akbar ọjọ́ kejì ọdún ọjọ́ kẹta ọdún ọjọ́ kẹrin ọdún ọjọ́ mẹ́fẹ̀ẹ̀fà yẹn ìwọ́dọ̀ máa darí aláàjì láàmú tó jẹ́ ìṣe lágbájá tí ọ̀wá gbé kọ́ọ̀lù rẹ̀ kọ́ máa wá sí i wọ́n lọ gbọ́ wọn lọ gbọ́ yé o èyí ọba ti ẹ̀kọ́ rẹ̀ tí ò pé ó sì mọ̀ pé àsìkò yẹn kódà kó máa kọ́ọ̀lù ẹ̀kọ́ máa gbé gbogbo ògbà ó yẹ kó béèrè níta ìwọ ọ̀sẹ̀ kẹ́kẹ́ tó rẹ̀ ìgbé kọ́ọ̀lù wa ó wọ́n sí kankan náà jì sí ẹni. àwọn táìmù yẹn náà èèyàn máa ń padà láàjì rẹ̀ ọ̀rá ìṣẹ̀ ìṣẹ̀ àjì rẹ̀ máa padà láàjì rẹ̀ tọ́ba àwọn gbogbo ya kẹ̀kẹ́ wà ọ̀gbọ́sì tó fẹ́ sọ tàbí tọ́ba ti pè sí òbí gbé nílẹ̀ ni o láwọn ọjọ́ mẹ́fẹ̀ẹ̀fà ni torí fún àwọn ọjọ́ mẹ́fẹ̀ẹ̀fà ni lẹ́gbẹ́ ni ọjọ́ ìṣẹ̀ hajj ṣe pé àbẹ̀lọ́hùn ọlọ́mọ kójú kọ́dún ní òjò tó aláyọ̀ àtàlàáfíà ó ti bá pẹ̀lú oore ṣé bá ìsàlàyé fún wa pé láti àárọ̀ ọ̀daràn gbogbo ẹni yóò tọ́ba ti kírun fún wa wá sí kásùbà fún wa màámù yẹn lè gbẹ̀gbẹ̀ àwọn ẹ̀ka wà lẹ́yìn láwa rẹ̀ lé pẹ̀lú gbólóhùn Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illa Allah Allahu akbar Allahu akbar tàbí ìlà ìlà hamdẹ tó láti ọ̀la lọ ọ̀la òjò àrọ̀bà àtúbà rẹ̀ láti máa sọ láwọn èèyàn wa gbogbo àwọn èèyàn wa ìṣòfin ìjọkẹrin ọdún ìṣòfin ìjọkẹrin ọdún ní sàlásàlà ààbò ní ìlànà ìdáhùn àtọ́yìnbó sí ìyàwó. àwọn sọ fún wa pé tó bá di òjò àràfá yẹn nínú àjọ àtànẹ́bí lóhun máa ń ṣe àtàwọn ànẹ́bí tó ti lọ sáájú rẹ̀ ànẹ́bí ni pé kọ́ yóò dùá í dùá yóò mi àràfà dùá yóò mi àràfà àdúrà tó lóore jù òun náà ni àdúrà tí ẹ bá ṣe lóòjọ́ àràpá ní ọjọ́ ọ̀la yẹn pé tó bá fẹ́ wọ́n fẹ́ wáyè tó wọ́n fẹ́ ṣàdúrà báwọn mọ́sálásí ṣe ń bẹ láwọn àdúgbò wa ṣe máa ń dá yẹn gba mọ́sálásí lọ lẹ́yìn náà fúláàkà méjì àwọn yẹn fúláàkà mẹ́rin ọjọ́ mẹ́fà lọ́yẹ̀ ni ọwọ́ àti ìjọba máa bẹ̀ lọ gbogbo wọn bá fẹ́ bẹ̀ náà báyìí lórí ọjọ́ ọ̀la yẹn àrẹ́bí ni pé kọ́ irú dùn á ì dùn á òye ọmọ àwọ̀pá àdúrà tó lórí jù lọ́dọ̀ àti ẹ̀ bá ṣe lójú àwọ̀pá ànábì wa ṣe àwọn àlọ́sán wa sọ báyìí pé àdúrà tó máa ń ṣe kọ́ìrù dùnáyè àdẹ̀hùn bíi àná wọ̀nẹ̀mí yóò nẹ̀mí ọ̀sẹ̀ àdúrà tó lóore jù sẹ́mi ànábì wa máa ń ṣe àtàwọn ànábì tó ti lọ sáájú mi òun náà ní pé láti láti ṣe lọ́lá wàṣáhù láṣẹ̀rí ìkàlá لو ملك ولا حمد وهو على كل شيء قدير àdúrà yẹn àwọn sábà máa ń ṣe gan-an òun tó ń jó oníṣẹ́ ọlọ́run àtàwọn oníṣẹ́ ọlọ́run tó ti lọ ṣáájú àwọn máa ń ṣe gan-an lóòjọ́ àràpá bàbá àjò òjò ọdún nínú àwọn àdúrà ṣe pé kádúnímọ́ òun náà ni eh, Allahu akbar Allahu akbar Allahu la ilaha illallah Allahu akbar Allahu akbar ọdún ìlà ìhàmì kádúnímọ́ ká máa sọ ká máa sọ ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin ẹnu pé àwọn àdúrà tí wọ́n tún mú wá látọ̀dọ̀ àwọn fọlọ́fù wa òun náà ká máa ṣe rọ́bùtánà á sì nà sí dunya hasana wọ́n fi lè akhirati hasana wọ́n fi nà àdáàbà náà gẹ́gẹ́ bí àfa wàyí kéré mà ọmọdé àfa abdullahi náà bá àgbẹ̀rù ìsàlàyé nípa pé kébétí gbòòrò pé wọn a máa sọ láti ìjọ kejì ọdún ìjọ kẹrin pé àdúrà tó ẹ bá pẹpẹlẹ mọ tá a gbogbo ìgbà òun ni rọpàlẹ àti nàìjíríà hasana وفي الآخرة حسنة وفي العذاب النار àdúrà tó sọmọráìtì gbogbo àdúrà gbogbo àdúrà tó wọ́n yóò ṣe ètò àlára gbólóhùn ọ̀rọ̀ bá ní àti ìṣẹ̀lẹ̀ ìlànà àtàlà ìrọ̀rọ̀ wọn bá ọ̀dà kò fún wa gbogbo ohun tó bá jẹ́ dáadáa láyé kò fún wa gbogbo wọn bá jẹ́ dáadáa ẹgbẹ́ tó sọmọráìtì gbogbo àdúrà làwọn ẹgbẹ́ bákan náà gbogbo ohun tá a sọ kí ìdánwò bá mọ̀ dáadáa ń jọ̀gbọ́n ìbàdàn ọlọ́run bá sì yà fún tọ́ba là fún olùyà iná níbo ní lọ àlùjánnà ni tó fi jẹ́ pé àlébí máa ń sábà ṣe tí bá ń tọ̀ wá máa ń sábà ṣe tí bá ń tọ̀ wá kò bí jẹ́ ajé rẹ̀ ọ̀gbani àti nàìjíríà hasana wọ́n fi lè àkẹ́rọ́ ti hasana wọ́n fi lè àgbà náà ṣùgbọ́n gbólóhùn tó fẹ́ jẹ́ máa wí púpọ̀ jù látọ̀lá lọ pọ́pọ́ òun náà máa lọ akọ̀lọ̀ akọ̀lọ̀ akọ̀lọ̀ la ilaha illallah. والله أكبر والله أكبر kódà wọ́n sàlàyé pé àfa abdullahi bin umar àfa wa abu huraira àtàwọn àfa mi nínú àwọn tàbí ànẹ́bì wọn a máa jẹ́ nìkan tó fi pé wọ́n gba ibi wọ́n gba àmì jà lọ wọ́n máa wá lọ òwe wọ́n máa wá lọ òwe sáfà kan bá ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ tí wọ́n bí tó gba ọjà lọ tí wọ́n lọ òwe táwọn èèyàn ní máa wo níwòwèrè torí kọjá àti wọ ọjọ́ mọ́jà ọjà islam àwa tá a jọ ń lẹ́jà pọ̀ ọgbọ́njà tí wọ́n yẹn ọjà ìsìláàmù ni àwọn tí wọ́n ń tajà wọ́n gbọ́ ọyé ẹni tọ́lọ̀ bá wọn lọ́jà náà gbọ́ ọyé wọn ò ní jọ òun sí nǹkan kan ṣùgbọ́n àlùmọ̀hẹ́ ọ̀nà táwọn náà ọgbọ́n táwọn náà lè dá sí ẹni bẹ́ẹ̀ ni wọ́n bá ní mọ́tò tó sì ní mẹgafóònù nífẹ̀ ń kọjá lọ lẹ́fẹ̀ẹ́sì ni wọ́n ń wí yóò ní tòmọ̀ táwọn kìí yẹn ti wá náà bíi yàtọ̀ sí kí àwọn èèyàn máa wò ní wo pé tètè pé rẹ̀ ti lékele o tètè pé rẹ̀ ti dàrú abẹ́lọ́hùn ọlọ́run bọ́ba àlekọ́lá ó ti ká ṣe ọdún náà pẹ̀lú ayọ̀ àwọn wa Abu Musa àti àwọn tó jẹ́ àwọn yòókù àwọn tá a mọ̀ àwọn tá a mọ̀ àwọn aráàlú wa àtàwọn aráàlú mìíràn àwọn orílẹ̀-èdè wa àtàwọn orílẹ̀-èdè mìíràn ọlọ́run bọ́ba àlekọ́lá kó gba ájí wọn lọ́wọ́ wọn o ọlọ́run bàbá má dáa lù wọn o àlàáfíà tó péye kọ́lọ́n bójú ó lè fi ṣe o aqulu qawli hadha astaghfirullahi li wa lakum lisa'iril muslimina min kulli dhanbin innahu huwal ghafurur rahim. salaam salaam. Thank you.